رسول الله وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الحمد لله الذي بنعمته تتم الصالحات ولدي لنا وتوبه أما بعد الحمد لله الذي بنعمته تتم الصالحات قال المصنف رحمة الله عليه باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال والأحوال البارزة والخفية قال وعن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب بن نفيل بن عبد العزى بن رياح بن عبد الله بن قرب بن رباح بن علي بن كعب بن لؤي بن غالب القرشي العدوي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إنما الأعمال في النيات بالفوائد قالوا إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه والحديث رواه إمام المحدثين أبو عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم ابن ابن ابن إبراهيم ابن المغيرة ابن برزيزة الجعفي البخاري وأبو الحسين مسلم ابن الحجاج ابن مسلم الكشري النيسابوري في صحيحهما اللذين هما afẹ́fẹ́ olówó tó lè sọ náà ẹgbẹ́ fún olówó wa bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ alẹ́kùn káàkiri fún àmìwà Muhammad sallallahu alayhi wa alihi sallam ọlọ́ọ̀bá láti àdúpẹ́ fún náà ni ọba tọ́sí tí ó sọ náà lọ́ba tí ọpẹ́ tọ́sí tó sì yẹ adúpẹ́ fún bẹ́ẹ̀ náà láyé àmọ́ ojúṣe wa abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wo bá ti ń gbìyànjú láti sí kọ́lọ́run bá aláàmúgbà fún alẹ́sìn ní ọ̀sẹ̀ bí mẹ́rin sẹ́yìn àti bẹ̀rẹ̀ sí kànínú tíra yìí aka ọ̀ṣáájú bẹ́ẹ̀ lọ́sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn àwọn hadithi tí a bá wọn kójọ alimamu Nawawi àwọn àfáà tí wọ́n kọ́yàn ní kí ó àwọn àkọ́ pé kókókó ha Riyadu Salihin tó bá máa Riyadu Salihin wọ́n ni ọkọ́kọ́ ha Arba'un nawawi ma fẹ́ hadithi wọ́n ni kókókó ha Arba'un nawawi ẹ̀rí pé gbogbo iná láti jẹ́ máa ha àgbàrún náwàrú àwọn tí ọba ti ha kò bá ojú mu kí ẹ ló ń fẹ́ jẹ́ ẹlẹ́sìn kó a máa hà tíra ẹ̀ ẹ̀kejì bí n pé tíra dání ha gbogbo ìgbésí ayé tí ẹ máa ma fi sùn tí ìkan lọ́n dáadáa gbogbo ẹ̀rọ ti ṣàlàyé ń bẹ̀rẹ̀ الاكيجي واني عمدة في الاحكام عمدة الاحكام فيما اتفق عليه البخاري ومسلم ترى يلينا تيم بجن ثم انطوى شدي تاريخ الجهاج لدينا تجي وما كيكو تجي وما كيكو الداخلي ẹlòmí ohun kí ló tọ́ka ní a máa há jíra àdéhì ìdí ni pé gbogbo tí yóò fi sin lọ́hùn pátá ìyẹn gbọ́dọ̀ mẹ́rin ẹnìkan lé ní obìnrin ẹjọ́ tí ń bá rúkú lẹ́ẹ̀mejì ṣé ìrùn yẹn sì tọ́ wọ́n bá dá lóhùn tó bá lọ́dún tí ń bọ̀ yóò tún béèrè padà torí pé in aka sọ áńsà fún mi wọ́n bẹ́sìsì tó fi jẹ́ pé ó tọ́ àbí ọ̀tọ̀ gbogbo ẹjọ́ bá a máa bẹ́sìsì àbí kó ṣí mọ́tò ẹgbẹ́ sọ pé tó dúró bí ẹ̀ bá lọ sára láti bí ẹlẹ́gbá títí ìyẹn kanlẹ̀ àbí ìwẹ́dẹ̀ tó tọ́ títí kejì yóò fi jáde sára ṣùgbọ́n àwọn tábà mọ̀nyà dáadáa wọ́n lè ní àmọ́gbà títí kó lè àyè ìwọ́jọ́ wọ́n wá fún lẹ́kítọ̀ yìí yàtọ̀ sáwọn tí wọ́n wá sùkúù yìí ẹ̀dọ́ wá súnmọ́ ní ẹbá ti débi ẹ̀gbọ́ ẹ̀bẹ̀ ẹmọ́gbà tí tí ó ẹ̀ẹ́kà lọ jáde sí sáárà bùbáì lẹ́gbẹ̀ẹ́ báyìí báyìí báyìí jọ̀kà bẹ́là ẹni tó gba títí yóò mọ̀ pẹ́ bóòlù wọ́n ti mọ̀ àgbà mọ́ mọ́ náà pẹ̀lú tó bá mọ̀ píńsípù yóò ní oòrùn oh, ẹ̀mọ́ tí mo lò ní pythagoras theory mo lò The sum of the square of the hypotenuse is equal to the sum of the square of what? Eh, eh, the sum of the square of the opposite angle adjacent is equal to the square of what? Wọ́n ni wọ́n máa rúrù yìí. Ẹni tó bá ti wọ́n máa rúrù yìí wọn nígbàgbọ́. Tẹ́wàá ni àṣọ́rí lélè ìṣẹ̀lẹ̀ lélè ìjọba, ilé ẹ̀yọ̀ kan tó wà láti. Ó máa ṣáájú wọn ah èmi ọmọ ìjọ tọ́mọ́ wá fún rúùrù yẹn wọn wà nígbàgbé mọ́ tóró ti máa tó dúró yá àti tí ò dúró yá ẹni tó bá jẹ́ ọmọ kíw tó máa sọ fún pé ẹni tí ọba kafá tí ò ní rìn ọmọ ṣùgbọ́n tẹ́yìn bá bí ọ pé ẹjọ́ àfáà kí ló ń rí ọgbẹ́ni dọ́gbọ́n ẹni tí ọba ta bá ń jẹ́ òní o padà ọwọ́ orí yìí o ọ̀tọ̀ wa tọmọ tí ó lọ lè sọ pé láàbọ̀ láàdá lè máa ìlànà yẹn kọ́lá ìgí ni ó lágbọ́wọ́ lè ẹni sọ́ọ̀tọ̀ bá jẹ́ àbá lè lórí àdíyìí bóun wá ní pé láàbọ̀ láàdá lè máa ìlànà yẹn بفاتحة الكتاب أو بأم الكتاب قصير فجر يوم كفاتحة يوريون ẹni tó bá wọn píríncípù ó yàtọ̀ sí tí ó mọ̀ ó lè rò pé torí wọn wọ̀ kàkà dáadáa lẹ́nìí náà fi ní òun ní òtẹ́lẹ̀ ọ̀wá lè dínkù mí kó máa kà wọ́n ti gbàgbọ́ ní torí kó kàfáàsíà lórí òkú òun náà ló bá àwọn ẹ̀jẹ̀. Táà tó wọ́n ní kájà kábájà lórí ìrún bẹ́ẹ̀ orí ìlú láti máa ń kà. Kò wá sí tó wọ́n jí ìrìn mọ gbogbo àwọn táǹsọ̀ ẹ̀ bí èsì pé bí ẹ̀ bá ha ẹ̀rí ìtọ̀ ẹ̀gbin kí ló fà tó wá jẹ́gbin tọmọ kékeré ọ̀wà tọ̀ sí ìyàn táà ní kò ṣe àbí kí ẹ mẹ́rin ẹ̀ o ẹ̀rí ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ dání ẹni tí ọba sì mọ ẹ̀rí yóò máa dá lóró pọ̀ mọ́ sápà yóò sì rò pé òun ṣe dáadáa látara báyìí ní tábà fẹ́ ṣe tábà fi sin lọ́wọ́ ẹ̀ ṣe dáadáa pẹ̀lú máìkì gbogbo ẹni tẹ́wọ́ nínú ẹ̀ ṣe dáadáa rárá wọ́n á ti pé kára mi náà ní ìyára àmà kírun kọ́ àmà ṣọ́wáṣí ọmọ àárí ọba mu látara báyìí hadithi tí a bẹ̀rẹ̀ ní ìjẹ́ ìdógún rúgbìn ìjẹ́ ìjọ àrí ṣíwáṣí látara ìdí ìfẹ́ kọ́lọ́n lọ́jọ́mọ́ ìjọba ẹ̀ kọ́lọ́n wà láàrín sọ́nà àdíjì náà lọ́wọ́ ẹgbẹ́ àmìrì mọ́mìnì àbí hafsu ọmọ ibn sọ́pọ̀ àmìrì mọ́mìnì mo ti bẹ̀rẹ̀ àdíjì níjọ ṣùgbọ́n ẹ̀rọ fún mo túmọ̀ àmìrì mọ́mìnì Amirul Mu'minin ẹyọ kan náà làwọn ní èèyàn méjì ò lè jẹ́ Amirul Mu'minin àwọn àmírù kan wà fẹ́ pé wọ́n kọ́ sí wọn Ànábì sallallahu alayhi wa alihi ó ní tí àwọn mẹ́ta bá wà fún náfàrí pẹ̀lú àmírù àhàdàmù فيؤمر أحدهم Ànábì ní bẹ́ẹ̀ bá ti tó méjì mẹ́ta lórí ìrìn àjò lórí ìsìnká wọ́yẹ̀ ń bẹ́ẹ̀ nìkan ní ẹ̀yìn ẹnìkan ní àmì ẹ̀yìn ẹnìkan lórí. Irú yìí wọn látàrí ànábì òní kọ́dà ànábì tuntun pé man àtọ́ àmì rí kọ́kọ́dà àtọ́ àmì ẹni tó lọ sí ọkọ̀ nàìjíríà láti bá yẹn àtàwọn ìṣòro ti bá yẹn ìgbé ìwọ̀nà ní ìjọyọ̀ gbogbo ẹni tó bá ti kọ́ ọ̀rọ̀ wọn lẹ́nu ọkọ̀dà wà. ẹni yẹn ó ti kọ́ ọ̀rọ̀ tó náà lẹ́nu. òun ló fà á tó ṣe pé béèyàn bá rán ẹnìkan ṣẹ́ tó o bá ti jẹ́ iṣẹ́ tó o bá wáyé lọ́jọ́ iṣẹ́ ó ní iṣẹ́ tó wá jẹ́ iṣẹ́ ẹ̀ ló ti tòrí ẹni tó rán olóṣèlú nínú ìṣòro. lọ bá ń ṣe báyìí lọ jíṣẹ́ fún ẹni báyìí ọwọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìmọ̀ràn wí báyìí ọwọ́ lọ́dọ̀ gbàdúmọ̀ wọn wà bínú sọ pé ìyapa imam Saheed ni mo yapa Saheed tó wá jíṣẹ́ fún ẹ̀yẹn kò wá jíṣẹ́ wa ọwọ́ jíṣẹ́ lọ àmírù lẹni tí ó di lórí ìjọ nígbà kan kò wá sí àmírù tó tó àmírù mọ́mìnì àwọn èèyàn máa ní àmírù sáfà àmírù travel ومن أمير مجموعة أمير جوبي ṣùgbọ́n àmírù ẹ̀yọ̀ kan èyí tó kó gbogbo mùsùlùmí sínú ọ̀nàpẹ̀lẹ̀ àmírù mọ́mìnì ọ̀nàpẹ̀lẹ̀ gíní o ọlọ́ọ̀bà àwọn ọmọ ìlú ẹni tá a pè ní àmírù mọ́mìnì má láyé bí tí ò ṣe sí ọ̀rọ̀ ọ̀gbàmíjẹ́ ni torí pé gbogbo ọmọbìnrin nílé ayé náà nílò ọmọbìnrin ní máa ń pa láti ṣùgbọ́n ẹ̀lẹ́ lámẹ́rọ ọmọbìnrin ní táǹkẹ̀ gẹ́gẹ́ bí ẹni aláǹkó àwọn ẹ̀yẹ àmírù ọmọbìnrin ti di kwara sí gẹ́gẹ́ bí ọba àlọ́ àti yẹn ní àmírù mùmìnì títí nàìjíríà gẹ́gẹ́ bí ọba tó ṣùgbọ́n àmírù mùmìnì wọlé ayé àti eléyìí kò jẹ́ kí ẹ̀rọ tuntun ti sọ ìyẹn olórí ìtúsùn dáadáa òṣùbí òṣùgbọ́n ọ̀sẹ̀ tó ń ka kámánù lórí eléyìí lọ́pàá tó ń gbé ní ìjọba ti àwọn ará balẹ̀ àwọn ará balẹ̀ jọ́dá tẹ́lẹ̀ pé ìlú wa mọ́ torí pé wọ́n àjá ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ara wa máa ń wọ́n ti ìlú làwọn láàrin. eléyìí ó sì wọ̀ wá lọ́kàn lọ́nà tí ọ̀pọ̀ ìgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ làwọn ọmọ ìyá wa arábìnrin ìlẹ́mọ̀lú ìlú náà fi tàwáàdìhì wọ́n tàwáàdìhì kẹ́lbóníà arábìnrin mùsùlùmí ìbáṣepọ̀ wọn ìfẹ́ra ara wọn ibi ìfẹ́ra ara wọn àti ìjọba nífẹ̀ẹ́ ara wọn wọn dàbí ẹni ilé ìṣe pé èyí tó bá wọn apáta àgbà àgbà eléyìí ò ní ṣubú eléyìí ò ní wọn ti tó wọ́n pọ́pọ́ tó ẹni tó kọ́ lò ó náà ní ọlọ́mọdé tó pa lẹ́yìn tó àjẹkù tọ́lọ́mọdé ẹni tó kọ́kọ́ pè ní àmírù ìmúmìnira onídájọ́ ní ìgbà tí àdàbí sọ̀rọ̀ wọ́n àdéhùn ọmọ wí àbúgbọ́dọ̀ ọ̀lẹ́gbọ́dọ̀ nàbí tó gbọ́ ẹ tó jẹ àwọn olóṣèlú àdàbí tó lẹ́yìn àbúgbọ́dọ̀ ọ̀rọ̀ tọ́wọ́ fẹ́ fún ìwúmọ̀ràn wà ní ọ̀lẹ́fàtò ọ̀lẹ́fàtò ìnàbí ó ní mẹ́lò. eléyìí là ọ̀rọ̀ ní ẹni tó lórí padà tí yóò dábàá tó fún dáwà ní ìlú ọ̀lẹ́fàtò ọ̀lẹ́fàtò ọ̀lẹ́fàtò ìnàbí. níwàá táwọn ẹgbẹ̀rún mẹ́wàá àti kọ̀ọ̀kan olóṣèlú ẹnìkan tí ó wá sí ìwé láyé dára ní ìlú ìwé láyé ìlú ọmọ sí ìlú wọn kọ ní. wọn ní títẹ kẹlẹ wọn òun ọdọ tó jáde ọba àtàlù wọn tẹlẹ wọn ti lu àmì ìdílé àmì ìlú sábà tí ẹ bá lọ àjì wọn yẹ bá ní àmì ìlú àjì. bí ẹ bá ń fẹ́ ní ilé gbogbo ayọ́dọ̀. أمير المؤمنين وأن لفظ الشرع مقوم لفظ الشرع لفظ شاوى الأمائي لا يقول اسمني بجانا وقول اسمني إجمال الصحابة وبس أو الصحابة والإجمال يقول عليهم àbá ọmọ pé láìpọ́ọ̀tà lílìláàbì bá dà ìṣùmáì sáàbì bí ẹ̀ka bá dé lẹ́yìn táwọn àwọn ọ̀hábà tó wà tọ́wá ní òun bá ní wọ́n wáyé ike torí ẹ̀rí bá torí ẹ̀rí bá torí ẹ̀rí bá alikilori lọ́ọ̀bà òní alájọ́ ọ̀bọ alikilori lọ́ọ̀bà òní á kìíní ẹ̀ tó bá lẹ́kùn. kótó bẹ́ẹ̀ àwọn bàbá mi àwọn àdàlù mi ayé àwọn àánì jẹjẹrẹ ó pè pè pé táwọn ẹni yìí bá ti bá wọn pọ̀ fún àdìsọ wà bẹ́ẹ̀ yìí ṣáàbùkẹ́ òṣùwọ̀n àgbẹ̀fà àdìgbà ìjẹ́nẹ̀dá òṣùwọ̀n bẹ̀rẹ̀ tẹ́sí ìlàkọ̀yọ̀ ọ̀pọ̀ ẹni tó bá ti gbé àdàbí ọmọ ọmọ ọmọ àpà òní kọ́ sádà tuntun lẹ́yìn tó kọ́ ọ̀nà sí wọ́n ní wọ́n ti lu ojú ọ̀nà tí ìṣojú ọ̀nà oṣù rí wọ́n láwọn oṣù rí tó lọ bẹ́ àwọn mọ̀hábà láyé àdẹ́bí òsì mùsùlùmí ìkàjà àwọn mọ̀hábà lọ lẹ́yìn àdẹ́bí lẹ́yìn ìpàdé ọgá wọn ọgá wọn mọ̀hábà ọlọ́run ní báwọn mọ̀hábà ìkẹ́lẹ́ bá wọn bá wọn náà ọlọ́run ní pé ábà lọ́pẹ́ ní ìmá àmọ́ tó ń bì àwọn tó pọ̀ lẹ́yìn ó dìgbà tó bá tó ń gba lẹ́yìn ìgbà wọ́n gbọ́pọ̀ ìlú ìdáná láti pa àwọn ọmọ náà. àtẹ̀pọ̀ àwọn mi kò tó láyé àwọn sàhábà gbogbo àwọn ìlú náà ẹni kan bá náà ti jọ wọ́n sẹ́yìn ọ̀sán náà bẹ́ẹ̀ ni kò náà fi kéde tọrọ ọmọ ọba aláàdá fún kò ìyá tó ti yé onígbé gbogbo mùnáfíkì anáfíìdá anábíyá kọ́ ọmọ ìgbà tó fi máa bákan náà àbúrò rẹ̀ yára mọ̀rọ̀ wà wà ìyàwó àbúrò rẹ̀ yára náà àbúrò rẹ̀ yára náà òun ló pọ̀ tó ń sọ fún wọn yẹn anábíyá mi ní ìmọ̀ tí mo sọ tí mo sọ rẹ̀ tó méjì ó ní ìmọ̀ alákọ̀ọ́kọ́ tó wà ní sọ́rẹ́ ìsàlá òyìnbó tí wọ́n kọ́ yìí. ó ní ti bá ilé ṣí máa sọ́rẹ́ tẹ́lẹ̀ kejì ẹ̀ kí mi lọ́nà. kí ló bá àwọn àbá ìgbè ṣe nígbà tó rí ra pọ̀ tó màmá lọ. kí ló pa àwọn a ní ìmọ̀ tí a ti lọ́wọ́ àbúrẹ́ ọ̀gbọ̀n ẹgbẹ́ ẹgbàá ẹyọ tàbí ẹran ṣe bí ìyẹn orí ṣùgbọ́n ìmọ̀ tí ó dábì sí náà lẹ̀ tí ó fẹ́ kọ́ fúnra ní jẹ́ ní lókè tó bọ́lá ní jẹ́ ní ọjọ́ kó ń dà wọ́n wọ́n mọ̀ pẹ̀lú rẹ̀ dájú. ẹ̀rù tó ti láyé ẹ̀kú loke to jẹ́ je ni ojo ko n da won mọ̀ mo ní gbígbẹ́. من حدث بكل tẹ̀lé ẹ̀. àbá kò lè jẹ́ àgbà ọ̀ gbogbo ẹgbẹ́ ló ń bá ti bọ́ báyìí ló fi jáde èèyàn wà mọ́ ṣébí sọwọ́ ọ̀tẹ̀ ṣébí sọwọ́ ọ̀tẹ̀ màtí àtìgbẹ́sà wílì máa tẹ̀lé gbogbo tó bá ti gbọ́ bá yọ̀ọ́ sàn fún iná wà ní owó yá àǹfààní bẹ́ẹ̀ àti òṣìṣẹ́ abáàlẹ́ ni òlejò ní mímọ́ onímọ̀ yìí máa wù ìdíwọ́ ní sọ́ọ̀nù ìròyìn máa wù àbúrò àti títí ilé tún kejì fún iye ẹ̀kú tí ó fún un torí pé ìdá ọkọ̀ àwọn èèyàn kan àbúrò náà wọ́n fún wa lára nínú àwọn kan tó mọ̀ yìí kẹ́bà nípa àbúrò náà wọ́n fún wa ó máa ń bẹ lọ fún àwọn kan ọlọ́ọ̀tì àlọ́ àti òní àbáwọ́mọ̀ ní ní àwọn òkúta mí náà wà mí ìmọ̀ràn òṣìṣẹ́ àbúrò ẹ̀kọ́ náà lọ ìṣe lábẹ́ ìṣẹ̀ra wọ́n jẹ́ kó wà láyé lórí wàhálà tó wọ́n ṣe. ànábì ó ti wíwé àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn lágbára láti sí iye lábẹ́ ìṣẹ̀ra. ó tó wọn lọ́dún pẹ́ lọ́dún ọlọ́run dáhùn wọ́n jẹ́ kó wà láyé pátá wọn kékeré ó máa ń jẹ olórí àbúrò rẹ náà wò dàgbà sí òdi ìgbà ẹ láyé ibi ìdíyẹ after yìí. Tírísẹ̀ yìí àtúntà ti lágbára sí i. Èyí wà máa wọ ní ó lè wà lásìkò yìí tóbi wájú tó ṣe Àwọn yẹn wọ àwọn bàlá mi ní tọ́lọ́lọ́ àwọn èèyàn dáadáa kúrò á lẹ́sẹ̀ àṣepé aburú àdáńdá lẹ̀gàn ọ̀fẹ́ ìlú tí aburú ẹ̀ kó tó ra yẹn para yín dà wípé ara yín jẹ́ bájà yẹn èyí táwọn àbá ṣẹlẹ̀ báwọn aburú ẹ̀ tọ́ ara yín. a máa ń mú títí bídà kò ní máa lórí yẹn ti rà ó lè tó owó yẹn lẹ́yìn ọ̀tọ̀ ọ̀tá àti ìwọ́rọ̀ lọ́jọ́ ọlọ́dọ̀ kan ṣọwọ́ ní ìpínlẹ̀ tó sún wọn ní omi táwọn ní kẹ́lí máa àbí ìròyìn omi àfọ àwọn ọmọdé kọ ọ̀nà gbà àti ìwà àwọn ní àbùhámù nínú ojú ọ̀nà ẹ̀sìn òun ni pé ẹ̀lẹ́ pé ọkùnrin obìnrin tó bá ní ọkùnrin nínú bàbí ìyẹn lè já lóbìnrin kó àti obìnrin kó bẹ̀ lọ́ọ̀tún ìwé tí ó sì ṣe pọ́nmọ́tò gẹ́gẹ́ bí àdéhùn ìgbàlẹ̀ ọ̀rẹ́ àìsàn lọ́pọ̀ ní àìsàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àpò ìjọ pẹ̀lú o àwọn kan tó mọ̀ tó rí ọmọ rẹ̀ bí àpò láti pé ní àwọn àpò àgbàdo kúnílẹ̀ àti ìgbìmọ̀ ní àpò àpò kí náà ń pè ní àpò àpò bàbá bẹ́ẹ̀. ẹ̀kú hàmù ní hasan kọ́lọ̀ wọ́n ṣáà ká gbọ́ lárọ́ lárọ́ ní wọ́n dà one fún láyọ̀ wọ́n ní gbogbo bẹ́ẹ̀ yọ̀ọ́yà ẹ̀yà ní dárúkọ bẹ́ẹ̀ ọ̀sán hasan hamza ọkọ̀ òṣèlú mọ́ra dáa ẹ́ Abbas Abbas kí ló sábà ń pè bẹ́ẹ̀ náà ní ìdílé bẹ́ẹ̀ náà ìgbésẹ̀ pọ̀ nínú àwọn ọmọ rẹ̀ nínú owó wọn ni àbọ̀ hàmù àbọ̀ hàmù gẹ́gẹ́ owó gán ẹ̀kú àbíbà ẹ̀kú sábà bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́kọ̀ nígbà tí wọ́n sọ látara ìròyìn tó ní lára àbọ̀ hàmù rọ́ọ̀kì ọmọ ọmọ wà ní ìgbà tó wà ní kéèké mùsùlùmí àtìgbà tó ní mùsùlùmí dá méjèèjì alágbàdì nínú nǹkan tó lọ́wọ́ bá a lá tó tún fi kú gbólóhùn ẹnu mùsùlùmí papọ̀ tí ọ̀ya wa wò ni pé gbogbo èèyàn tó gbó ọmọọ̀rù lẹ́yìn. kó tó di mùsùlùmí ẹgbẹ́ ọ̀sẹ̀ tó mùsùlùmí náà. gbogbo àwọn tí wọ́n bá dé nìkan àwọn ọ̀rọ̀ wọn fún ẹni náà bẹ̀rẹ̀ ẹ̀ máa wọ́n àwọn èèyàn dáadáa tó bá ti di ó ẹ̀ àbọ̀tí ó débi kù tó lọ́ba ní ìgbà àwọn tọ́wọ̀ láti wọ́n kí wọ́n bá náà bí. látara bẹ́ẹ̀ wọn náà bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ bíi ẹni dání lórí ẹ̀ ẹ̀hẹ́n tó lọ́ba náà ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ náà níjọ tiẹ̀. kàkà tó tó wọ́n sọ tó sọ díù ìjọ tiẹ̀ ìjọ tiẹ̀ ó lọ sí wọn bá ìjọ ẹni tó ti kúrò kọ́ sí. àfá yóò wà máa kú wọ́n ti bá rú yẹn tí ó ti bá a lò kó wọ́n bá ní wàhálà bàbá àdàmú wa lọ́jọ́ wájú. àmọ́ lọ́mọ̀rún láyé ni wọn ó gbọ́ àwọn tó jíyàn lálágbá mọ́lọ́dọ̀ àmọ́. tó ẹgbẹ́ tó bá dé kẹ àwọn aráàlú yẹn gẹ́gẹ́ lè gbé tí kò mọ̀ ní òkú yẹn mọ̀ ní òkú lọ́kùnrin àti ọba lọ́mọdé kéjì kó tó gbogbo ríra wọn àwọn èèyàn ni wọ́n ò dá wàhálà rẹ̀ sí wọn lọ́rùn tí àwọn ọmọ ọgbà wọn náà tó dá olùjẹ́ pé gbogbo èèyàn tó bá tó tọ́jú kọ̀tún pé èèyàn ní political mind àti èdè kọ̀tún olè ayé tábà ń dárúkọ ànábì ìlú àdárúkọ wọn ẹnìkan dá hundred most influential men in the world níwà tó ń darúkọ ànábì ló ń kó darúkọ nàmbà fọ́ọ̀lù ló ń mọ̀ nàmbà fọ́ọ̀lù ló ń mọ̀ kí ní ṣe gbà ànábì ṣùgbọ́n tó ń rí dájú pàjáṣì pàjáṣì èyí á. o iye yẹn dáadáa ní oṣù mọ́tò bá gbé fún àwọn ará ní oṣù gbé àwọn ọkọ̀ ojú ẹ̀sìn yókù fọ́ọ̀kọ́ èmi ni àìní èmi ni osmanu èmi ni sáàtì tó bí o kọ́ é àbúrámá ní sàáfù òṣèyí zùbẹ́ o àwọ̀ o fún mẹ́jì gbogbo iye fún mẹ́jì nígbà tó kó parọ́ náà kódà òṣùpá náà kó fún ẹ̀jẹ̀ láti ṣe àwọn fún mẹ́jì tó tó wá ní wọn wá fẹ́ẹ́ أتبقوا لكتابه أمير المؤمنين أمير أبو حفص عمر الخطاب ẹwàárí àwọn ìgbà tí wọ́n tò kalẹ̀ ìṣesí àwọn lárúbáwá yìí tó sì dá ẹlòmí ò mọ ju bàbá rẹ lọ ẹlòmí ìgbà kúkúrú lẹ́yìn ẹ̀kọ́ má bàbá rẹ ní. bàbá yìí kékeré àti wọ́n ló fi òní òní ọgbọ́n máa tẹ̀lé rẹ̀ wọ́n lò ó ṣe nínú ọgbọ́n fara rẹ̀ títí tó ti wá wọ́n bá jọ wọn náà. àrẹ́bílẹ̀ tó bá pẹ̀lẹ́ nínú tí ò jẹ́ tí ó fara ẹ̀ tó bá tó tí ò jẹ́ fún wọn wáyé rẹ̀ nínú náà. tí ẹ bá gbé ewu náà ti gbogbo ẹni wọ́n wá wọ́n ara pẹ̀lú ìlú wọn bẹ́ẹ̀ wọ́n náà wọ́n wọ́n ẹ̀bá òkè bàbá ńlá lórí àbíyáwó ọgbọ́n ọ̀nàwọ́ ìgbàdáwọ́ tó wà ọ̀ṣun ló ti wá ẹ̀hẹ́n ìnáwó tó ọgbọ́n ìwọ náà bọ̀ yìí gánmọ́ ìpè lọ́rẹ́ gánmọ́ wílẹ̀ ẹ̀kọ́ máa jẹ́ wọ́n lábẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ara wọn irọ́ ìdíjọ́ ìgbà gbogbo ṣe é dáhùn tí wọ́n sábà ń pín gbogbo náà tó kó tá a bá bá jẹ lọ sí. kódà bí ìyá rẹ̀ wá sí wọn ní ìtumọ̀. mo gbé sáfẹ́ lárúbáwá wọ́n sọ ìtàn wọn wọ́n dẹ̀ sọ orúkọ wọn. àsọ̀lọ́ ti gbọ́ ẹbí ẹlẹ́ṣin tèyí tó hàn sí wa àti ìjọba anabi nínú àwọn ọmọ tó tóbi ní àtọ́ànù fi àzà àtọ́ànù

ilẹ̀ ti léyìí pé ilẹ̀ ti bẹ́ẹ̀ bá ti dàbí òun kò ní wù. àwọn tó kún wọn ń fi dàbí òun sí wọn ní ọba tó fẹ́ gbolẹ̀ tí wọ́n wọ́n náà pa lọ́sẹ̀. àwọn ìmọ̀ fọ́nìlì àwọn ilé àwọn olùkọ́ kan wà fún wa pẹ̀lú àwọn kan wọ́n ti wú i àwọn arúgbó fún mi pé àwọn táwọn fi ń kí àwọn ènìyàn mo wo òlú yẹn náà lọ lọ lọ lọ́mọ̀ tó bá wọn níbo lọ́wọ́ ẹ̀jẹ̀ àwọn ará àgbàdo ẹgbẹ́ àgbẹ̀ èmi ò pọ́n mi mú ẹni tẹ́lẹ̀ ṣùgbọ́n mo olóòjì ẹ̀mọ́ ẹ̀kọ́ ìyẹn sáwọn tó tó ìbàdàjẹ́ ọ̀já ìlú ní rọ́ tí mo tẹ̀ náà wọn gbà wá lẹ́yìn ọwọ́ alẹ́ dárúkọ àwọn bọ́ọ̀lù kọ̀ọ̀kan pẹ̀lú àwọn àìsàn àwọn ọ̀nà ní kíkù ẹlòmí ti ti bẹ mùsùlùmí ò ní láti máa há wù yìí èyí tó ní láti há bàbá rẹ sọ̀rọ̀ bàbá rẹ wọn dà kébèrè tí wọn ò kí ẹ lọ́wọ́ padà tó wọ́n kan mùsùlùmí náà láàrin wọn nínú nǹkan tí wọ́n á dùn máyì òun náà bàbá rẹ̀ mùsùlùmí bàbá tó bí yàn mùsùlùmí bàbá tó bí ibi tí wọ́n mọ̀ dé nínú fámìlì rẹ̀ ó wọlé kákìbèrè bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ti wọ́n tó lè bèrè ló bí ọ èyí mùsùlùmí dáa ní wọn àdúgbò bọ́lọ̀ yóò fún ìjọ àjẹ àbí ẹ̀sẹ̀ ìmọ̀ yóò fún ìjọ àjẹ ìjà ṣùgbọ́n apá àwa ẹni tó di láàbíà wọ́n sọ pé kò sí nǹkan kan tó dùn mọ́ ní lúdú ju pé ìgbà tí mo tún ìgbà mo tún ìtẹ̀ka mo bá kàn أن نسبي بأبي بكر بالطبع Igbe ìdí o, nígbà tó lè tó ìfà, wọ́n tó ìdí kàwọn bá ní bàbá àti ọ̀rọ̀ bá nígbà tó bá ní ọmọ ọ̀rọ̀ bá ní ìlú padà tó kù. Ìwọ́n ti ẹ̀ lámú ju àgbẹ̀rẹ̀ lọ́sí. Àwọn alámú ju àwọn rọ́dà wọ́pọ̀ sàmì. Ṣùgbọ́n ìwọ́n tó sún ẹnìkan nínú àwọn tó bàbá yìí bí àwọn bíi ẹlẹ́sẹ̀ ní gbogbo ẹ̀yìn òun ni wọ́n ti máa ń tọ̀ ló bá ilẹ̀ lọ́wọ́ ní tiwa igbe yòówọ́ òun yá ọ́rọ́ tí ó gbé o àti yá ọ́rọ́ tí ọ̀run bá ti yé ọ̀run bá. Ìyá arọ́pù ìlú ọ̀pọ̀ tí wọ́n pé ó. Ẹlòmíì kan ti dúdú síra ìfẹ́ dárúkọ àbá òní ìwọ́n àbá òní àbá àbá. wọ́n gbà tó wọ́n ti gbé ẹ̀dùn náà yorùbá olówó àwọn gbogbo àkẹ́kẹ́ ọ̀la ẹ̀jẹ̀ bá dáwọ́ ẹ̀ nílẹ̀ ilé ìlú ìdáwọ́ alálẹ́ wọn. sígbà wọn ní ìfẹ́ ìtawọ̀ bọ́yìn tẹ́lẹ̀ àwọn ń sọ pé àtàwọn tẹ̀lé àwọn ìtàn olórí tó ní gbogbo ìtàn sọ pé ìrọ̀lẹ́ òní lámúrú yíyún òní làmúrú ẹgbẹ́ tàbí òkè òkè nígbà tí làwọn olùdó àti làwọn oṣù ọwọ́ àdáwọ fún ẹyẹ ànábì lọ́wọ́ adé olú mọkà mẹwò yàtọ̀ ayé ànábì kọ yìí gbogbo adáyé láyé ẹgbẹ kò ṣe tó ẹgbẹ náà wà lé ní ìtàwọn ọjà fún òun náà ní kíni o kábà tí wọn abẹ ẹmu náà ní ìgbà tó dùdú àwọn àti kíni lárúbáwò dùdú àti ètò àti kó di àwọn ọ̀sẹ̀ ní yóò lọ́rùn bá àbí ẹ̀kọ́. ẹ̀ ń ṣe ẹgbẹ́ kò dùdù àtúntò àwa ṣe nígbà tó di tóun lè tẹ́lẹ̀ ló dé sí òkú yìí wọ́n bá wọn yẹn bẹ̀. ọlọ́dà wọ́n sà lọ wa tẹ́ ẹ bá wọ́n wájú kan ní ìlú níbẹ̀ ń dùn mọ́yà kí ẹ máa tẹ́lẹ̀ sára rẹ̀ bọ́ọ̀tù wọn lọ ọlọ́pàá ní kò sí dáwà rẹ̀ kúrẹ́ sí dáwà rẹ̀ kó fẹ́ dáwà rẹ̀ mélòó mélòó sọ àbà fẹ́ kí olórí ibú bàbá ló bí wọn iṣẹ́ ọkàn gẹ́gẹ́ bí àbújá ọmọ àbújá ní lára ẹ̀sọ́ tó sàlẹ̀ tọ́lọ́ ní ẹ̀rọ nàdáwà lẹ́sẹ̀lẹ̀ ọmọ rẹ̀ jìjì. bàbá gbọ́dọ̀ fún ní pín ọlọ́ọ̀tì nínú ẹ̀ẹ́ وقالوا لولا نزل هذا القرآن على رجل من قرية عظيم أهو نحن قتلنا بينهم معيشتهم في الحياة nínú àwọn ọlọ́run olùlò mú ẹni tí ó ní òdì ọlọ́run ti gbé ọlá wọn ẹlòmí ò sì ní ìdí yọba wọlé látara pé kò jẹ́kù pàtiwáwì lárúbáwá máa ṣe ìsìnsáàlì òótọ́ ọ̀rọ̀ pàtiwọ́ pé ẹ̀tọ́ tó máa wájú ọ̀nà ọ̀nà àlẹ́lò tí ó bá ní ẹ̀sìn lára ṣùgbọ́n tọ́lọ̀ bá ṣe tó bá mẹ́sì tó jẹ́ ẹ̀dáadáa tó tó wá rí ààrẹ bí ọ sílẹ̀ ìdáwọ́ nígbà tọ́lọ̀ fẹ́ àbí bàbá ìsọ̀rọ̀ iná bá gbọ́fà Adam wà lóhà wà áàlà ìsọ̀rọ̀lì wà áàlà ìsọ̀rọ̀lá àlẹ́lá lórí ìyàtọ̀ lọ́wọ́ náà kò yẹ ọ ọlọ́run iná bá gbọ́fà Adam ọlọ́run ló kú sàlẹ́sà Adam wà lóhà àbí lóhà wà áàlà ìsọ̀rọ̀lì àti àwọn. وقال عليه إبراهيم وآل عمران الحجية وقبل عمران على الناس ورد قلوب مدين وأنوش قال إنما لا يكون أقول ذرية الله وصيرا في فضل كان اليوم بيت آدم الأب البشر صحيح؟ ليه ده أبو عباده nígbà tọ́lọ̀ fẹ́rọ ìlú oníwà ẹ̀ẹ́dẹ̀bí tó fi yẹ sí lákínú láì sọ̀rọ̀ sí. nínú àwọn ọmọ ọmọ lóòrù onídàájú láì dá ẹ̀rọ nígbà tọ́lọ̀ ni wọ́n pè fún ẹ̀sùn jáde wà á ti bá méjì ní tọ́lọ̀ kọ́lá àtúbájá ti àgbà ìbúrẹ́ Ibrahim Ismail آخر وإن من شيعته لا إبراهيم بل صورة صورة قدم شيعته nígbà tí wọ́n ti wá ní báyìí ọ̀rọ̀ tó ń bá àwọn tó ń kó láwọn ṣe àṣìkò tó lọ́wọ́ mẹ́ta wọ́n ní ọjà àbà bàbọ̀ ọjà àbà ẹ̀ńtọ́ ní ẹ̀rọ ọjà àbà ẹjọ́ bí ẹlọ́wọ́ jẹ́ àbá ọmọ tí ó wọ́n jáde lára wọn jẹ́ àbá láì sáwọn àbá kéèké àwọn àbá tí wọ́n fún ìyẹn rárá o lórí yẹtẹ bá ọmọ hàn mí bọ́ọ̀ àwọn tó ń fún ìyẹn dáadáa ni wọ́n á fún kí wọ́n jáde látara wọn dáadáa àṣìṣe méjì tọ́lọ́ba fún ọ̀pọ̀ mẹ́rin fẹ́ sàmì tọ́lọ́ba tó wà láì sí nígbà tí òní ní bàbá gidi òní ní ìyá gidi ọlọ́run tuntun wọlé ẹ̀ ọlọ́dà kù ètò ṣe fún wa ìjà mọ́nà mọ́jà ṣe ìrìnàmẹ̀ láìláì. ibi tá a ti tú àdé ìdílé ní ẹ̀sọ́ gàdìgà àbíjẹ̀ tó kò náà ní kí lẹ́mẹ̀tà máa ń ṣe ìyá. mo sọ pé nǹkan méje mo sì wú sí orí pé kákùnrin yẹn kéèyàn máa jọ ọ̀tẹ̀ ó máa wá sí ilé ẹni kan lọ wá sí. ìnámẹ̀lá àmàlùmíyàn olókùn àtàyè ọ̀tàyè gbogbo ẹ̀yà wọn fẹ́ fẹ́ tààyínú àníyàn. tẹ́ ẹ bá fẹ́ kírun èèyàn kò lò ṣàdáyà rí ìrún tó fẹ́ kí olóba àtàwọn ẹ̀sìn wọn bọ̀. tààyínú níyà ẹ̀wọ́n bẹ́ẹ̀. kéèyàn ṣàdáyà rí tó fẹ́ kí gẹ́gẹ́. náà fẹ́ kí wọ́n gbé ó gbọ́dọ̀ ṣàdáyà rí tó fẹ́ kí wọ́n fẹ́ kí ṣáà. ó ń lọ sí ó ń lọ sí mọ́tò hajj ló ń lọ fún ní àbí ọmọlá ó ti yé bọ́ ní tààyè inú ọwọ́ ló mọ́sálásí ọ̀sẹ̀sẹ̀ gbérò tó lè tẹ̀ra ewu ló ń kí ọkàn rẹ̀ ní ọmọ ọmọ alùpùpù aṣọ wọn ṣé tẹ̀lé yẹ tó lọ sí àbí nígbà tó ń kí rẹ̀ lọ bóyá sọ̀rọ̀ wá sí àbí bóyá sọ̀lá sọ̀rọ̀ àjà تعيين النية هي قدرة بإتباع النية òun fún wa jọ́nà pé lè lọ bẹ́ẹ̀ dà fún àwọn àbá ẹ̀rọ táwọn tó bó kí ẹkún máa wí pé náà wáyé àwọn àbá ni pé wọ́n máa hàlù níyẹ sí alùpàlù wọ́n máa hàlù níyẹ sí. ẹ̀kejì ó ní ìhlásù níyà ọ̀yà púpọ̀ wà pọ̀ pàdé wọn báyìí fún ọgbọ́n tá a lọ́wọ́ sáàyè náà. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ méjèèjì yẹn gbọ́dọ̀ tààyínù níyà ẹ àwọn èèyàn kí sábà ti ṣe ṣe bẹ́ẹ̀ kódà tí ìyàmbá yìí dà tó tó bá ti ṣe ìyọ̀rọ̀ rẹ̀ lórí yìí ẹgbẹ́ àkókò ìyẹn wọn mọ́sálásí lásìkò ìṣòwò ọba ọba dájọ́ lọ́kùnrin bẹ́ẹ̀ kí á lò àbábọ̀ sọ̀lá àtúwọ́kì sọ̀lá àtúwọ́kì tí mo gbọ́ sọ̀lá àtúwọ́kì irun àtìkò ẹ̀rọ lọ́wọ́ bà kí ni irun àtìkò ẹ̀rọ zòwò lẹ́ẹ̀kẹsẹ̀ ẹ̀kọ́ ni ọwọ́ adára tó ṣe zòwò ọwọ́ ajá ní ẹ̀kọ́ bẹ́ẹ̀kì máa ń bóyá látara tó gbàgbé ọlọ́wọ́ ọdún nínú kíni èrò zòwò torí yẹn ti ẹ̀ta ayélu ní ìyá ó sẹ́ńtà ẹ̀kọ́ bẹ́ẹ̀kì rẹ̀ wọ́n làbá mi tó ń ṣe wá gbàgbé kó ń sàkọ̀ọ́nà ó tún wá jẹ mọ́sálásí ó wọ́n lọ sí ìnáwó ẹ̀sùn pé ó yẹ ká tó ń bí àbá tó ń sùn. ẹ̀fí nígbà tó gbàdé tó sábà láti kí ló fẹ́ lọ sí kí ló dá ọjà má. ó fẹ́ lọ sí òní àti ẹ̀fí tó fẹ́ lọ sí èyí. jẹ̀má òun ẹ̀kọ́ wá lé wọ́n á dẹ́nu àti wọ́n á kẹlẹ̀ wọ́n wọ́n á ní wọ́n dání láti wá kí ló sáàtò àbí ilé rẹ̀ lágbo mẹ́ta ọ̀sán tó mọ̀ pé ló kọ́ ṣe ò lẹ́nu ọ̀nà inú wíwú nínú bẹ́ẹ̀ ní kò sí bí kò ní bá fi olójú ọ̀nà tó fi pọ̀ ìtọ́ ọ̀dàrúkọ ní pé ṣe òun bẹ́ẹ̀ lọ lè kí àbá mi ta ní ẹ bá wọlé ní ọ̀nà ẹ wá ní wà tí o lè pé àtàwọn tó ọ̀gbẹ́ kejì إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إليه الإخلاص gbogbo èèyàn wá gbọ́dọ̀ lọ wá ní púpà lórí níbi ọ̀tọ̀ ni kó o sọ fún fẹ́ kí zúrí tààyè ṣùgbọ́n ní ìjẹ ìjọ àbíjẹ ìlú wíwú abúlé ìdí ẹgbẹ́ ní kíláàsì ò ní pé kí ẹ kọ́kọ́ ní kí ni ẹgbẹ́ ọfẹ́ ṣe yẹ kó fẹ́ wà ní ọlọ́run kó fẹ́ fi mú zúrí ọlọ́run ẹ̀kejì ìfọlọ́ọ̀lọ́ fọwọ́ láti ẹ̀ ó ti ṣe fọlọ́ nìkan ẹ̀kẹ́ ẹ̀ta ní pé kò wọ́lọ́ sí ká ní ìkú yàtọ̀ sí sọ́nà ọkọ̀ aláìsí ẹ̀dá fún àwọn àríwá àtàwọn àkọ́kọ́ tẹ́lẹ̀. torí pé kì í sún ní pé láti fẹ́ lù bí ẹ̀ bá ti fún wọn jọ ọlọ́run mo bá fẹ́ fún yàn lówó owó tó mú jáde ṣé sọ́dá pọ̀ ní àti ìtàkì tààyè ẹgbẹ́ rẹ̀ tẹ̀kútà yìí ní òṣèlú bá owó tó mú jáde ṣé kàfárà lọ fẹ́ fẹ́ lọ tẹ̀ bá fún wọn tẹ̀ àpọ̀lá ẹ̀rọ lọ́sà nínú àwọn ẹ̀rí pọ̀ yìí kọ́lọ̀ járí dáadáa ṣe fẹ́. ẹ̀ka wá gbé ten thousand lé ọlọ́wọ́ bó ṣe gbé lé ọlọ́wọ́ lọ́dọ̀ wá ṣe wọ́n ní àníyàwó abẹ́. tó bá dá àwọn ọgbẹ́ àníyàwó abẹ́ tuntun ẹlòmíì bẹ́ẹ̀ ni lọ sọ Tairia da lokacin Solomon. Tairia da lokacin hadaya gift. Kudu melo. Tairia da lokacin ó dára fún àwọn èèyàn ló ń jẹ. Ọwọ́ àrùn ìwọlọmọ tí ó yí wọn. Ọwọ́ àrùn ọlọ́wọ́. Ó ti bẹ́ẹ̀ tà. Tairia ò onde foi ó sì kí ọlọ́run dànù ó ti tó àwọn èèyàn yìí wàhálà wọn wá mẹ́rin òun máa wá lọ́wọ́ wá sí ọgbọ́dọ̀ lówó ìpadà yìí àbí wọ́n lọ fún ẹni tó ní lọ wọ́n láti àwọn ilẹ̀ wọ́n sọ fún àwọn ọmọ ọjọ́ pé ẹjọ́ lẹ́nu lára ìlú lájú ẹ̀ fún àyíká orí gbogbo ẹ̀sìn dáa ọlọ́dà gbogbo olùwà ṣe. ẹ̀wá nílé kejì ní ìkìláàsù ní olórí tóbi jù ìkìláàsù sọ pé ìbájú pé ìgbà àyè lọ́dọ̀ ìgbà ìkìláàsù ní ìṣe ọlọ́ọ̀bà láàlásù olólọ́wọ́ wa máa ń fi orí láyé àwọn ọmọ ọ̀há ẹ wá ní ìsọlọ ọba aláàlá sórí fa ìjọ tó wa mo lọ lọ́run fẹ́ fi ìjọ tẹ wá o òun lè yòó ṣe ní máa ń ṣe kẹkẹ tó fún bẹ̀rù ẹnibọdì nígbà tó rí Ọlọ́run ṣe ń ṣe ó sì fi wá àti Ọlọ́run ní bẹ́ẹ̀ tó torí àwọn èèyàn ní bí wọn bá ti bẹ kò ní ṣe dáadáa yẹn torí torí èèyàn ní bí ṣe kò lè yẹn ní gbọ́dọ̀ fọ ẹni tó ní tó bá ṣe lórí Ọlọ́run ẹni tó kírun ní ó máa padà tó kí dáadáa lẹ́nu kàn wá tí wọ́n máa ní kírun ṣùgbọ́n láti yẹn rẹ̀ bá ti kú yẹ́ tó náà wọ́n gbá àyẹ̀lẹ́ iṣẹ́ wọn kó mo màrún kí wàhálà ti dà mo ná ń pè ní ìjọba náà sọ ibi àwọn èèyàn ń jábọ́ gan ẹlòmíì praise ní wá ẹlòmíì owó ní wá ẹlòmíì ipò ní wá nípa ẹ̀sìn ní ó àtọ̀rọ̀ jáyé rẹ̀ tí ẹ bá ma ọ̀rọ̀ ìṣe ẹ̀ ní mọ́mọ́nù ẹ̀rọ ọ̀rọ̀ báyìí ibi ìjà ní ìṣẹ̀tẹ̀tà ṣe ìṣẹ̀tà ṣe pamọ́jú ọdún yìí. ọlọ́dún mọ́ ẹni mọ́mọ́nù ẹni mọ́ gárí ní ìlú àjílẹ̀tẹ̀ àjẹsẹ̀ ẹlẹ́hùn sí ẹ́ bẹ́ẹ̀ ní ṣáà ó ti bàtà ìlà kéde rẹ̀ ṣe lò. òpò ẹ̀rọ ẹ̀mẹ́lẹ̀ ayé ń wá ibi ẹ̀sìn ẹ̀ ó ń kírun ń ṣe wáàsí ń gbá wẹ̀ ní ìtò sí ayé ọlọ́dẹ àjẹsẹ̀ aláwọ̀ ní àmàlà ìdúbọ̀ wà láwọ̀. ṣùgbọ́n gbogbo ẹni tó wọ yẹn tó wọlé yẹn lọ́wọ́ yìí máa ń lórí ẹni tó bá tó wù wá ní ẹlòmí yóò fòfò dé ayé síbi ẹ̀mí yóò tó fòfò àdìyá ọlọ́dẹ àkọ́ni ìlú ajẹ́gbẹ́ ọlọ́wọ́ àánú wọn ajẹ́gbẹ́ àjẹ́gbẹ́ jẹ́gbẹ́ ọ̀kan wa ni mọ́ àlejò àwọn ẹni tí ṣe tọ́jú àwọn ọmọ àti bọ́sì àti nẹ́sùn tọ́kọ́ wa òdòkì àtàkà ìrùmọ́ zẹ̀kìlá àtàwọn ìlú ha nípa ìwà sẹ́sẹ̀ bí wọ́n fọ́lọ́ yìí àlejò wa ń ṣàlàyé rẹ̀ fọ́mọ kálẹ̀ ìjọ́rọ́tò ilẹ̀ ọ̀pá ìwọ̀rọ̀tò rẹ̀ فهجرته إلى الله ṣe. أدوى في هجرة الشيء láti mọ́kà wá sí mọ̀dínà nítorí ọlọ́run ni àbóṣe tó wá bí wá bọ́ ọlọ́run ni ọ̀dọ̀ ọlọ́run náà yóò ju balaga rẹ̀. ìlà الهجرة تتعدى بكلمة إلى إلى إبن سيلو هاجر من مكان ìlà màkánìlà ọ̀rẹ́ tó fún hájà ní màkánì ní màkánìlà ẹ̀dà àjábí gídé ìlà. Òrò pé pé ìlà ni wọ́n lò ibùdó ní ìtumá rẹ̀ ẹni tó bá tó lé ọlọ́run ṣe ń jíra ní ẹni tó ṣe ń jíra tó kú ọmọ ẹ̀dí iná mọ́kà ó lọ ní ìbá ọlọ́run ẹ̀dí iná tó lè bọ́ ọlọ́run ọba ọ̀la mo máa fẹ́ pẹ̀lú máa rẹ̀ àti bíbọ́ àti mímọ̀ pa rẹ̀ ní mọ́kà ni ṣùgbọ́n ìtumọ̀ ẹni pé ó jáde ìlú mọ́tà ọlọ́dún ìlú mọ̀dínà nítorí ọlọ ẹ wo ẹ̀yin ọmọ tọ́lọ̀ ní kí àwọn obìnrin ní ẹwà lúgbà yìí àtẹ̀yìn tẹ́ ẹwà fúnra yín náà èèyàn ọgbọ́dọ̀ kó fún nǹkan méjì o ẹlòmíì nínú yìí ó ṣe jọmọ kékeré tó ó ní pásítà rò tí gbogbo nǹkan tó níjì tó wà nínú. màmá rẹ bàbá rẹ ní tí ó dùn mọ́ wọn ní púpọ̀ ṣùgbọ́n wọ́n àwọn akẹ́kọ̀ọ́ jíyàn ńlá àwọn àti ọmọ ọ̀gbọ̀gbọ̀ lọ́ọ́kùn ibo náà máa o àdéjọ́ ń ṣe ọmọ wọn kan máa mi sọ fún mi fún ó dá mi máa sọ fún mi nínú àti nínú àwọn ọmọdé ẹgbẹ́ tí wọ́n rí tó fún kò pé kò sí mọ̀mọ́ rẹ̀ mú sí mọ̀mọ́ rẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n lè fún kò tó wà ní mọ̀ pé àwọn ẹni tó ṣe pé wọ́n lè bọ́ ọmọ kíkan láláì láláì wò kankan bẹ́ẹ̀ bá ti kí gbogbo ọmọ lọ́ṣíṣí ẹlòmíràn ọ̀pọ̀lọpọ̀ sọ pé ní ń pa wọn kò tẹ̀ bọ́ sí gbogbo ẹ̀mí ṣe fẹ́ pa àfi tọ́lọ́ ọba sádà rẹ̀ àwọn asùn wọn wá fún ilé lọ́sà máa bọ̀. àwọn òsì gbọ́dọ̀ lọ́kọ́ ọmọ tí mò ń sọ nìyẹn rárá ọmọ rẹ̀ bàbá rẹ̀ mò ń fẹ́kẹ́ mọ́ pọ́n jù. láìláì ẹlòmíì kórìíra yìí kò fẹ́ kó mọ rẹ̀ díẹ̀ ní ẹni atọ́mọ̀ straight straight ní ṣe straight kó tiẹ̀ ní pé kó rí straight díẹ̀ láti ṣe rọ́ọ̀. Oh, ṣùgbọ́n àwọn ilé wa di ilé ẹ wá dùn ọ́ wọ́tá wá dà fún sáńtì ogun yẹn wá kéèyàn tó máa rí ìjàgbé mú lọ dé ẹ̀rọ pé àgbákò àbúrò ní jámíọ̀nù. Jáde. Náà, ọlọ́dá kan sórí ikú kò ló jẹ́ pé gbogbo ẹni jẹ́ ọ̀bá ṣe hijira ó tún kù kankan ní ẹ̀bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ kò sọ àwọn eléyìí náà tó bá parí àdínkù rẹ̀ lórí ṣe padà sílẹ̀ o lè má tètè yé yàn gan kí ẹ máa ṣe gbígbé ilé ayé yẹn gan wá ṣùgbọ́n tó bá padà dé pé tọ́lọ́run bá dé lára rẹ̀ ìmọ̀ yẹn ò ní wúlò àti tó bá jọ jẹ́ torí ọlọ́run ìmọ̀ yẹn ò ní wúlò ẹ̀wọ̀n bí wọ́n tó dé torí tọrọ ọlọ́run bá ọlá èyí ó fi jẹ́ pé jíjáde nínú tó nira jù fún yàn ò lè kókó comfort zone rẹ̀ ó máa lọ síbi náà ní ìdíwọ́n ilé ẹ̀kọ́ yìí ó kúrò ní gbẹ́gbẹ́ ó máa rà bàbà ó máa rà bàbà bàbà comfort zone kò sí ẹni tó lè ṣe ẹjọ́ bá ṣe kó tó lọ lọ́ọ̀ni àwọn sọ̀háàbà wọ́n nílé wọ́n lọ́nà wọ́n bímọ ẹlòmíì tí àyè ẹgbẹ́ láìláìlá ó wá ń kúrò lù mọ́kà ìlú màdínà ó ti mẹ́kọ̀ọ́ owó orí pé ìlú yìí ò wọ́ tiẹ̀ kó mọ́ látara ẹ̀ wọ́n sì lọ bá a lọ́nà pé nígbà tó wá sí nígbà tá a ti bí ẹ nílùú yìí ò nílé ò lọ́nà o lè wá máa jáde kúrò nínú ilé kó a máa fún owó tó méjì lu ìwé àwọ̀ nìkan nínú kó máa lọ níwọ̀n nìkan àbíkájẹ àtiwọ̀n kankan sọ ẹ̀dẹ̀ wọn àkójọ ń dá gbogbo ẹ̀ ó délu mọ̀dínà lẹ́yìn olówó ti délu mọ̀dínà tí ò ní kankan wọ́n kọ́ tún tíkẹ́ẹ̀tì ilé ẹ̀ lórí olóṣèfà àti ìrìbí sọ́jì ọ̀rọ̀ ìjírá dáadáa ni ọ̀rọ̀ ìjírá àwọn ẹ̀kọ́ tó wọ́n jáde ní mọ́kà wọ́n lọ sí nínú nǹkan tí ń mú àwọn sòhábà lójú padà pé àwọn fẹ́ lọ sí ìlú mọ́tà láti ìlú mọ̀jìnà tí kẹ́ ọ̀dún pàdé kọ́ lọ ní òde bí i ọdún keje tọ́lọ̀ ní dáadáa ti àpàdà lé ní ààbò ah, wọn bàjẹ́ nínú ìrẹ̀lẹ̀ pé púpọ̀ ni wọ́n ti lé lẹ̀ sẹ́wọ̀n kedere wọ́n ti communicate wọ́n ti gbogbo wọn gbalé wọn gbọ̀nà wọn gbogbo ń tẹ́kọ̀ọ́ kalẹ̀ lọ́sì má jìnnà tọ̀ kásọ̀gbọ́yá ghana mọ̀ gbogbo tẹ jẹ́ ọlọ́wọ́ gbogbo tẹ ń pariwo ẹ̀yìn ẹni yóò tẹ ẹ̀pọ̀ tó ti Ghana tí ó wọ́n ti kú lu yìí Nàìjíríà mọ̀ sí lọ́dọ̀ ọlọ́run ló mọ ilé ilé Nàìjíríà ẹ̀mọ̀ ibi ti méje ọmọ òjọba ẹni dúró yìí dé gbogbo ẹ̀ tó gbẹ́ yẹn ò tíì dìgbà àwọn àgbàlagbà tí wọ́n dáná ní sáńtọ́ ẹ gbogbo tó ń lé gbà àná mọ̀ lọ náà wà wá lọ sí ìlú yẹn wà lọ sí táàkì new life kódà kó o pé fifty years o pé sixty years o pé seventy years èyí tó tún wá sí bẹ́ẹ̀ lọ láti gbọ́ ọmọ ẹlòmíràn gbà yàwó ẹlòmíràn pé ní gbogbo òwe ní gbogbo òwe ọmọ òbí mọ àwọn fámìlì ẹ̀rọ mi nana dúró lé lórí pé dúró kúkú kúrẹ́ lọ torí fún bẹ́ẹ̀ jogún ẹ̀ láì sí jíjẹ́ tó tóbi nǹkan yẹn tó wá tóbi yẹn gbogbo mùsùlùmí náà wà ń bẹ ó ṣe wá tóbi tó yẹn káwọn ara wà tó ṣe pé àtàkùn yọ lọ́ọ̀ ṣe jẹra tẹ̀pé òfò méjì wọ́n gba pọ́pátì ẹ̀rù mọ́kà gbogbo ògbàdùn nílùú mọ́kà òun náà wọ́n ti wá ọgbẹ́ o tó wá dé ìlúmọ̀ ní ọ̀pá torí ọlọ́run lọ síbẹ̀. bàbá mi ní gbogbo èèyàn tó rí ìbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ ó yẹlé nígbà táwọn èèyàn wá rí bí ọlọ́run sàánú àwọn èèyàn ìlúmọ̀ síbẹ̀ láàrin òmìnira wá fẹ́ máa jáde ẹlòmíì náà torí obìnrin tí a ṣe bá jẹ́ nàìjíríà àwọn tó tán á fún olóbìnrin tó fáìn pé mọ́ wọ́ọ̀lì máa ń tó orí ẹni ọlọ́run kí ọ àwọn sọ̀hábà gbaná mo ń sọ táwọn sọ̀hábà ìwọ tó wà ní ti sọ̀hábà ìjókòó rẹ níbí ẹ̀kọ́ tó wá ń kọ́ dáadáa tó ń ṣe ọbẹ̀ ọlọ́run bá aláàbò dájú ara lójú ẹlòmíì dáadáa ni òun pa á mọ́ ìṣẹ́ntọ́mọ́ ṣùgbọ́n èso ń bẹ ẹni ó lè jẹ́ twenty years ẹ̀rọ ní nígbà tá a sanra kúrú gbogbo àwọn ọmọ tó wà ń bẹ kò sí ilé ìjìn fún ní fifty thousand àwọn ọmọ mi n tó ń retí náà ni pé kó wá túra rẹ̀ ta after twenty years kò ló jẹ́ pé n kí máa da àwọn fọláfọláfọ kò náà ní ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ islam fọlá alákọ̀ọ́kọ́ ni tààyínú níyà tẹ́lẹ̀ kejì o ìlàsù níyà tààyínú níyà everybody ló fẹ́ ṣe é ibi kò dárúkọ tó fẹ́ ṣe ni ama ìkìláàsù níyà èèyàn wà bá àbádájọ́ ọkùnrin Muhammad ibùsùlùmí wọn ni òun bá àwọn bá àníyàn àwọn fà á òfin fi yẹ káwọn tó rí yẹ àálàìsù níyà tí hàmsí nà áàmà òtánà èmi àtàníyàn lájọ ń fà á tètè yẹn tó wà ràn lọ́wọ́ afẹ́ fi yẹ ìtumọ̀ ẹni pé ọlọ́run gún wọn lẹ́mí kéèyàn tó mọ̀ pé mo ń bá níyàn mi fà á ajẹ́pẹ́ tó ti gbọ́n gbogbo àwọn eléyìí náà tó yìí kọ́ ni ìfáàtà ni àwọn bá mọ́ báyìí náà ní ìsìn ó kàn mọ́ lórí ibi tí ń sọ̀rọ̀ ẹ̀ kọ́ àti pé ìgbà tó ti ń ronú sọ̀rọ̀ ní ẹlẹ́sìn tó ti bàlágà kí wọ́n ṣe ẹnìkan náà yóò tó pé wọ́lá ẹ̀ ọlọ́run tí wọ́n ṣe kí wọ́n máa ṣe rí ọlọ́run mọ ìta fún ní láti èwo ni ká mú bẹ́ẹ̀ wọ́lá ẹ̀ yóò dá ní ọ náà mọ̀ ibi tó ti ń dùn ọ náà mọ̀ àgbà bí èso bùṣì rẹ̀ sọ́ọ̀lì tààyínú níyà àti lẹ́lẹ́kẹjọ ẹ̀wẹ̀lẹ́ ẹ̀fẹ́ إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى gbogbo èèyàn ló wà ní tí ń rò á sì lè dí ọkàn rẹ̀ ẹlòmí ọkàn ẹ̀ mọ́ ẹlòmí ọkàn rẹ̀ mọ́ ẹnìkan láyé anábì sallallahu alaihi wa sallam Usama ibn Zayd ibn nabi ibn ṣíbù nabi ibn ṣíbù nabi Usama anábì fẹ́rẹ̀ Zayd oní bàbá ti Usama anábì fẹ́rẹ̀ wọ́n á máa sọ pé olólùfẹ́ ànábì ọmọ olólùfẹ́ ànábì àwọn àlejò ogun jọ kan nígbà tó fẹ́ pa kẹfìrí kan báyìí lọ́ba ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ìsáàmù bá rí ìwọ kẹ ọba gbé orí ẹgbẹ́ gbajúmọ̀ fẹ́ pa ọwọ́ adágbọ́n nígbà tá ń jókòó lẹ̀ náà wí bá nàbí oníkálukú sọ tó fọwọ́ tó ṣe ìsáàmù náà máa ń yí nígbàtí ọwọ́ dùkẹ̀bẹ̀rí ní wọ́n fẹ́ orí ẹ̀ báyìí ọkàn ní aṣọ́nà láìlá ìlàmà ohun délé báyìí mo ní iná máa fún aláàlẹ́ kàtí kan á ọwọ́ àwọn ọ̀fẹ́ sàmì ni mo ti pa ojú ànábì tó smile tẹ́lẹ̀ ó ti change ànábì ní allah ṣàkọ́fẹ́kọ́lùmá ó wò ṣe yá ọkẹ́ ẹ̀kọ́ ọmọ bí ó ní àwọn ọmọ ẹkú ní níbi níbẹ̀ ni tó ṣí ọkà rẹ ní ẹkíǹdì ẹkíǹdì ní pé kí ló fẹ́ dúró ní ìgbà tí láìlẹ́ rẹ̀ bá dúró láìkì yáma tó ní kú sáàmù ìnáwó ni ó ti pa á lábí ń sọ pé iṣẹ́ ọkàn a lè rí kó jáde ní téèyàn bá fi hàn wá òun la mú bí dájọ́ ìwọ ọlọ́gbọ́dọ̀ dáṣẹ́ ẹ ṣe ìmọ̀ bẹ̀rọ ọlọ́run ti di aṣọ bó tiẹ̀ ṣe pé ẹni tó bá bẹ̀rọ ọlọ́run máa sáṣọ tí wọ́n máa wọ̀ gẹ̀ẹ́rẹ́ àwọn afáyẹn máa àmì kan bẹ̀rọ ọlọ́run rárá rárá tí ló wà lọ́kẹ́ àwọn òsì lè mà níta bá rí náà làwọn fi dájọ́ olóyè bàbá tó ní pẹ́ anábì ní wà ìnáwó alẹ́kó lè rí ìmọ̀ àyàwá gbogbo ẹ̀ lọ́ni ti ń rò tọmọ gáárẹ́ sí ìjírọ́tò ìlọ́gbà ìrọ̀ sóòlì ẹ̀dọ́ bá torí ọlọ́wọ́n bá aláṣẹ ìjírá mo ti sọ fún yín pé yẹ̀tà àdá bí ilà wáyé gánà màánáhù lè Allah pé ó torí ọlọ́run ṣe ọ̀dọ̀ ọlọ́run náà ni ó ti balada torí ọlọ́run ló ṣe lọ lè kọ́mà torí ọlọ́run bá ọlọ́run ló ṣe kírun torí ọlọ́run ló ṣe fúnyà lówó torí ọlọ́run ló fi ṣe báyìí ọ̀mọ̀n gánà ti jẹ́rọ́ tó wọ́n ní dúnìá iṣẹ́ ìbò ha ẹ̀dọ́ wa jẹ́ pé torí ilé ayé ti ń lé ẹlẹ́yà máa pè é àti ẹ̀ṣẹ̀ pé wọ́n wá sí i. ومن كانت هجرته لدنيا يصيبها ẹ̀dá gbélé ayé kan tó lé ipò ní owó di ọ̀rẹ́ ni ọmọ ẹgbẹ́ obìnrin wọ́n pe ẹnìkan ní mohajiru mohajiru umikọ ẹgbẹ́ ó ẹni yìí òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin yìí kan pè ní ohun ọ̀pọ̀ yìí ní ìgbà tó bẹ̀rẹ̀ yìí tí ọkùnrin yìí fẹ́ tí ò dì rí bẹ́ẹ̀ lọ́ba gbọ́gbó náà ti ṣe jíra ara ìwé jíra ìwé wọ́ tí òkú náà bá ṣe jíra tìlú mọ́kà lọ sílùú o alábìbá ni pé ẹni tó wáyé torí obìnrin àwímọ́rọ́ àti ìjìnà ha pé olóbìnrin kan tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbúkọ́ bá ń fọ́ wọn sàn á bẹ́ẹ̀ lóbìnrin lẹ́yìn tábàdélù Madina ẹjọ́rọ́ tó ìlànà àjàrà yìí ìtọ́lọ́wọ́ lò torí ẹ̀ṣẹ̀ ìjíra nítorí ìdìtò ìṣe hadithi muttafaqun alayh àti mú àwọn àǹfààní púpọ̀ jáde bí hadithi ṣùgbọ́n lẹ́yìn tá a kà á délẹ̀ àwọn àǹfààní ibẹ̀ tó tó ní fífítì abẹ́ka pẹ̀lú ògbọ́n ọlọ́run lọ́jọ́ mẹ́jọ ibi tá a lò ó sì gẹ́gẹ́ bí àdéhùn nípa àdé máa fà á bù jùlọ ní nọ́sítọ́lá ọjọ́ mẹ́jọ bìí ìpìlá àkọ́ntínú ibi tá a bá délẹ̀ yìí. ورحمة الله وبركاته Very Now. ọlọ́run lọ́sàn ilé ẹ̀ bọ́lá kan máa ó dẹ̀ ẹ́ pé kò jọ mọ́tọ́fíìkì wọn àfáà ní pé ìmọ̀pá anábì sọ́mọ́ bá lọ sílẹ̀ wọ́n ní akọ́rọ́ bá yà kúrò ní abdulmi rọ́bì yìí wọ́n wọ́n ìdí ẹ̀mí súnmọ́ náà bá aláàjù aláàbáwá ní sábà múrí kan ànábi ní bá akérò ìlú دائما a ẹgbẹ́ ọ̀dà ẹgbẹ́ ọ̀sẹ̀ lórí sùúrù pọ̀ ẹgbẹ́ àwọn èèyàn ti yá mi bóòlù òsè yá mi ó wà wájú ọlọ́run kó tó nà lọ àlẹ́ lọ́dọ̀ tó bá kó wájú ẹ̀. láti èyí mi ní máa fẹ́ kó bá wọn ànábi ní máa fẹ́ kó sọ́mọ́ náà ti gbà tó wà lórí wọ́n wá sọ pé tí máa sálámà ilé ẹ̀rọ bẹ̀ lọ lẹ́yìn tó wọ́n lọ́run sọ pé ìgbà tó lọ́wọ́ ń gbà á lọ. eléyìí náà jẹ́ kó ti yí ọdún ìṣù ló dà fún ẹ ọlọ́run tó fún ẹ gírèjì pé kó fi sálámà tó bá ti sálámà báyìí ó ti kó wájú ọlọ́run ní ìgbà ẹ̀rọ ìjà wọn fẹ́ràn fẹ́ lọ. bàbá wa ní sọ gbàdá owó díẹ̀ sí àdúrà tó fi nítorí sì dájú pé dáná ti bá fún ẹnì kíyàn. so second principle mo ní first one ká ṣàdúrà lórí sùúrù tó dáa èkejì àdúrà tá a bá mẹ́rin kó wọ́n kó olùdarí gbogbo wa ìta bá mú ẹ̀jẹ̀ ní àlámà ìdí ẹ̀ bá tọ́ ju gbogbo àgbà àtàrà ti kọ́ ẹ o ò lè ní ẹ̀tọ́ sí ẹ tí gbogbo ọjọ́ ọ̀fẹ́ yóò tún yẹn jù ṣùgbọ́n àwọn pọ́fẹ́mù pé àmọ́ ìlú tẹ́tẹ́ nì tẹ́ ẹ bá ní tún dáadáa ẹ̀ ń ṣe àwọn tó pọ̀ ń bẹ́ẹ̀ díẹ̀ ní báyìí yóò sì bá dáadáa fún yà tọ́ látara báyìí ìtànàbí kọ́ wa àyà kòránì láti mọ̀ pé wọ̀ ní kíyàn ká lórí ṣùgbọ́n bóòlù yóò ti wá ṣe tó sì wùyàn kí èèyàn kó tọrọ kí ni o àdúrà ìwé tó wà nù àyà kòránì anábì náà ti ṣerú ẹ̀rù bóòlù anábì ti ṣe anábì ti wá síwájú áàtì náà anábì rọ́bà náà wà áàtì náà fi dúnyà wá àtànàbí ti fi fi yẹn ti yanjú ẹ̀ fún un ṣùgbọ́n áàtì níyẹn ò kò ní àti nìyẹn gbogbo yìí bó ti wá lùkọ̀ọ́ ààyè náà gẹ́gẹ́ bí rọ́bà náà áàtì náà ṣùgbọ́n láti má jòrò jẹ́ àyà kọ̀ránì kílẹ̀ wá wí o wà áàtì. بارك الله فيك والسلام عليكم ورحمة الله وبركاته أول شيء الشيخ أول تكبير